wo wo wo wo ìjẹ́ni ká lọ́sọ̀ fún gbọ́dọ̀ wo ọlọ́ máa fò bí ọ̀pọ̀lọ ọlọ́ máa yọ bí ọ̀gbọ̀nà wọlé fosù gbalaja fàyà mi ò ní kọ́kọ́rọ́ ọbẹ̀jẹ̀ ni má lọ mo onírọ̀jọ́ ajé òkú ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ gẹ́ragẹ́ra tọ́kì máa ṣe kiri máa fún wọn ẹ̀ṣà bá yí ẹ̀fẹ́ bọ́jẹ̀ èmi lè má kọ́kọ́ wọlé. bọ́lá ìlà gẹ́gẹ́ kápá wálẹ̀. Ah! Ah! ó bọ́lá ìlà ẹ má wulẹ̀ gbé yẹn wá ah! kẹ́tíkẹ́tí ẹ̀dẹ̀ máa bọ́ mu rẹ abolórí burúkú wa tó o jẹ́ kí n sọ̀rọ̀ kọ̀rẹ́ o igi súnmọ́gi òun ẹ̀ṣẹ̀ kiri kẹrin fò àbẹ̀ ayé ẹ̀fẹ̀ bọ́jẹ̀ fẹ́ ti ṣe kiri màá ṣe kiri màá wọ̀ ẹ ẹ padà wo Lagos state rẹ̀ mi ṣe wà ń bọ̀dẹ̀ òun ìsọfọ́ máa ṣe kiri environmental sanitation àmúgbálẹ̀ kákàkiri èbìrì wọn number one mo ti lọ látàárọ̀ màá dé lálẹ́ àbáyé ẹ̀fẹ̀ bọ̀jẹ̀ ni. bó wo bí ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ fàjẹ́ sídìkì. ẹ kí ṣẹlẹ̀. ẹ wo màmí ló ní ilé yẹn ò débi báyìí ò gbàgbé o máa ṣáájú everybody wẹ̀ mí báyìí. ẹ padà oníyan kẹ́hìndé pàtàkì oníyan ẹ̀bí oníyan sílẹ̀ ẹ wo monday ra àwa ọjọ́ ajé ọ̀gẹ̀dẹ̀ rẹ ajé jẹ́ lótú fẹ́ sórí jọ́rọ́ wednesday ladies night thank god it's friday dédé ni o máa pọ̀ kọ́mọ fẹ́ sọ́jà gbòó má lọ sùn mọ́ lọ́jọ́ ọbẹ̀ jẹ́rìí Good morning, good morning good morning my fellow neighbors ah. i'm glad to see you all this morning. You know? ẹ jọ̀ọ́ I just want to take a little permission please uh, mo ní láti uh, eh, catch up with something around Lagos and mo dẹ̀ ní láti sáré wẹ̀ please ẹ permit me sáré wẹ̀ mi lè tẹ̀ tó wà mẹ́rin bàtà. bẹ́ẹ̀ni sọ̀hún kí ló máa ń ṣe Mr. lecturer nù. èèbó eh, ló yí sọ. bóyá lè kó ìdìbò fún ẹ. ẹ yáwó èdè Hello. ẹ lẹ́ o. ìgbà tí lè dùn àwọn ọjà mi sáyé ló máa sì ní kankan níbẹ̀ ẹni tí yóò tó lọ́rùn dání kó má má bàa tèmi jẹ́ kí n má fojú ọwọ́ ṣiṣẹ́ kí n fẹ̀yìn ọwọ́ dànù kẹ́ni tí ẹ̀ ti jóná kó má má kóná ọmọ tèmi kó má má kóná ọmọ tèmi o. àjèjì ìyàwó mi sọ̀rọ̀ ìyàwó is my phone. Ta ló pè mí? Your hands. Àǹtí mi ló pè mí. Mm-hmm. Ló wá ń parọ́ fún wọn mi ò sí nílé pé mo travel. But why? Báwo mo ṣe fẹ́ bá a sọ̀rọ̀? Demilade, when did you start all this? Àtìgbà tó ti ní event on Saturdays and Sundays tó bá yá wá ní mi ò lóyún, ìgbà wo ni mo fẹ́ lóyún? Tó bá yá sí wá ní mi ò lóyún, ọ̀nà tó wá fi lóyún dà. Can I pick my phones? Why not? I'm mi, alátiṣe rẹ̀. Ṣé o tún fẹ́ kí n jáde? Dayọ̀, tó bá kí ọwọ́ bọ̀ mí lẹ́nu máa gé ẹ jẹ. Ó kì ó kó fóònù, ó fẹ́ jáde, ó yá forí mi kọjá. Adé So I shouldn't go out. I was good. Okay. Tell me where I was you. Better. What the problem? Better. Nikin, abo ti sú mi. Better. Kọ́nà mi máa dojúrú, kí ṣe ọwọ́ mi máa bàjẹ́ ohun mo fòwúrọ̀ ṣe kó má ṣe bàjẹ́ mọ́ mi lójú. Ìwọ náà! Ọbẹ̀ àpá! kí ló dé tó fi jẹ́ pé èèyàn ò lè wá sí ilé yìnyín àdúgbò yìí kó má ríran wò. ẹ wo àti sùúrù o ọ̀rọ̀ wọn ti sú mi o. wọ́n ṣe máa ń ṣe lójú kí ni gbogbo ilé ìbáṣepọ̀ lọ báyìí máa ń ṣe lójoojúmọ́ nìyẹn ẹ wò kò tiẹ̀ táwọn ìbejì yẹn ẹ ẹ wẹ̀wẹ̀ ìyá wọn ìbejì ni wọ́n àwọn ọmọ tó wọṣọ kan náà yẹn o. ẹ bẹ ta àwọn obìnrin tó wà bẹ́ẹ̀ gan. ẹ wo aláṣẹ wo ni wọn wú báyìí wọn ń wá wèrè wọn nìyẹn ìyá tó gbà wọn sílé gan wà ókè. ẹ wo ẹ sà ẹ ṣe gọ̀ọ̀sà. ẹ jẹ́ kí mi tètè máa lọ mo nílé àfiṣe gọ̀ọ̀sà. ẹ bẹ̀ ṣé ara wà ìbẹ̀rẹ̀ ti balẹ̀. bẹ́ẹ̀ ni sà. Oh, ilẹ̀ mi lọ ìmọ̀ iṣẹ́ ìkọ́wé pàtàkì ìrìnàjò ìrìnàjò ìfọwọ́sọsọ ìrìnàjò ìrìnàjò ìlàgbà mi aláwo kàwé lókè tí mo ikán ogbó ìgbà kì ẹ̀rọ ríro.

ẹ jọ ọ ẹ dà gbogbo àpáálẹ̀ o ẹ ní sọ̀rọ̀ orí pé jà ń gbé yín nu ó gbé yín gidi gan ẹ má jà tó bá tẹ́ yín lọ́rùn èmi ò ní kéèyàn má jà o èmi ò ní ká má gúgó o èmi ò ní ká má à àwọn tó bá wúyàn lè yàn lè fi rẹ̀ dá kò sọ̀rọ̀ tèmi ni wípé àti wínà àti lùsà mo fẹ́ kí gbogbo ẹ tó bá ti lùsà tẹni tó wí nìkan máa bọ̀ níbi tí mo fi rọra kọ́kọ́rọ́ ara mi sí màá gé ara dè kẹ́kẹ́jọ́ wá màá wá dájọ́ tèmi nìyẹn ẹ gbọ́ ó yá ẹ tún bẹ̀rẹ̀. ẹni máa bíbè jìyà tẹwà wó. ẹ jẹ́ má bínú. torí ọlọ́wọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ something that is paining me from the bottom of my heart ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé rí àkọ́kọ́ níbẹ̀ àwọn ìbejì lè jẹ́ sọ́fọ̀ kàn sọ́fọ̀ ẹ̀ẹ́dún ó bẹ gẹlẹgẹ jẹ kó bẹ sí ilé alákìsà ó sọ ilé alákìsà ló ní gba aṣọ àmọ́ àwọn rèé sọ ilé alákìsà ló ní gba aṣọ àkọ́kọ́ níbẹ̀ mo mọ Kẹ́hìndé Fatai mo mọ Táíwò Fatai mo mọ FBI mo mọ Olúṣẹ́gun Olúṣọ̀yà yẹn manager mo mọ slide dèdè emeka tẹ máa gbọ́sọ̀ fọ tata emeka ẹsẹ̀ òsì kó gba nọ́ọ̀sì kó gba nọ́ọ̀sì dèdè russia moscow ohun wọn gbá wọlé àti sọfọ ẹjọ ṣé ìbejì ẹyẹn bi ẹjọ ẹdẹ gbé ẹwọn ẹdẹ gbé kàn ti ń pè ẹwà ẹ là ṣe ìrùn wọn kẹ́ńgbẹ́ sọfọ ẹni máa bí ìbejì aṣẹwà ó mèrè bó bá bí ìbejì kó ṣẹwà ẹjọ ṣé wọn gbé wọn lọ sọjọ ta ni ọ̀dọ̀ mc olúọmọ kókó sáríà ṣé wọn gbé wọn yà níbẹ̀ mc o kàn ti ń pòrúkọ rẹ̀ pàṣùmà ìyẹn náà fi yà ìyẹn ní ọmọlé ẹ bọ́ sọ fún wa agbára àtàṣẹ ó di wọ̀ ọ̀dọ̀ Pasuma ṣé ẹ̀gbọ́n wọn lọ síbẹ̀ ni ẹ̀ là tọrọ owó níbẹ̀ àwọn obìnrin wọn ẹ̀mí fúnra fúnra mi ní kòròdú mo gara tán ó dà mo sọ ẹ̀ sọ fún ọ ó dà ẹ̀ bọ́ sọ fún títí jẹ́jẹ́ film production yẹn ní police station màá ṣe kiri màá kó wọn síbẹ̀ jẹ́ǹdé màá sọ̀rọ̀ màá kó wọn síbẹ̀ màá tí wọn mọ́lé. èmi wọn máa ń lọ ẹ̀wọ̀n lágbára Ọlọ́run lójú mi ní àṣẹ ní ìyè mi wọn máa lọ lọ́nà àwọn ìbejì lè jẹ́rọ̀ mọ́ ó ìbejì gidi. kó gbogbo àwọn labalaba tó la yẹ tó rẹ̀ àgbà àwọn ilẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ àwọn rẹ̀ àwọn ìbejì wo ló fẹ́ rán lẹ́wọ̀n. ìwọ máa kó àwọn ọmọ tèmi ìbejì tèmi tọ́lọ́run fún mi o máa kó wọn lọ sí ẹ̀wọ̀n ẹni ṣó ní gbogbo police station tó bá mọ̀ máa sọ fún ẹ wípé orí ti fi ṣèwé ètí ìkó ń bẹ kò sí ìtì mo mọ̀ àwọn ìbejì ìbejì alálùbáríkà ni wọn Kẹ́hìndé Fàtáì Táíwò Fatai tó ń wí yẹn kò sí ti mi mọ́ nú wọn FBI eh. mo mọ̀ wọ́n Sly mo mọ̀ wọ́n eh. wọ́n wà ní Russia wọ́n ṣoríire èmi náà dẹ̀ máa ń jí láàárọ̀ mo máa ń gbàdúrà fún wọn pé bó ṣe da fún wọn bó ṣe lókìkí tí ayé wọn tòrò tó níláárí bẹ́ẹ̀ làwọn ìbejì tèmi náà ló ṣe máa rí fún wọn. ẹ jọ ẹ má bínú mẹ́mọ́ tata Emeka FBI mẹ́mọ́ Kẹ́hìndé Fatai mẹ́mọ́ ọ̀fíṣà Pasuma kẹ́ńgbọ́n sọ fọ ó yá wọ́n pé Paso ti jáde. ló ń sọ fún ẹgbẹ́ mo mọ Kẹ́hìndé Fatai Táíwò Fatai bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ẹni tó bá bá wọn dọ́rú ẹ̀ wò onítọ̀hún ló máa sun ẹ̀wọ̀n fún rẹ̀ lọ́jọ́ kò wo mọ nǹkan mo sọ fún àwọn ti wà níta kẹ́yìn tó sọ wípé ẹ̀yìn dé a ti wà níta gidi gan tí mo ti mọ̀ wọ́n tó yẹ pé wọ́n ti mọ̀ pé ah, àwọn ìyá wọ́n mọ àwọn ìbejì mi wọ́n ti sọ fún mi pé àwọn bó a kó wọn lọ ìjókòó síbẹ̀ ẹ wo gbogbo wọn yẹn ẹgbẹ́ ẹgbẹ́ yẹn ti fẹ́ gbẹ̀pọ̀. ihun tí mo ṣe pè yín ìpàdé tèmi tí torí ẹ pè yín tí mo ní kẹ bọ́ sókè kẹ rí mi. nítorí ọ̀rọ̀ ilé ayé mi ni inú ilé ṣàmọ̀ pé owó tẹ̀ ń sọ fún mi mo ti máa ń sọ fún yín wípé owó yàn ká mi lẹ́nu àti gba ìwé mi lẹ́nu mi ti fẹ̀ ilé mi báyìí mo ti sọ ilé mi di seven thousand. bẹ́ẹ̀ni ó yá olórí àwọn olóṣù ìsọwọ́sọ ó yá. bọ́bọ́ ìbára ẹ̀dà sọ̀rọ̀ jáde kí ni problem ẹ̀ gan-an ẹ wo màmá bẹ̀ kó lè work o ah kó lè work seven thousand naira àbí ti báwo ìgboro rẹ́rìn mẹ́. ihun tí mo fẹ́ sọ ilé mi dà nìyẹn seven thousand ni mo fẹ́ sọ ilé mi dà court kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ nítorí mo mọ nǹkan táwọn. cda tó ń bá mi fà wọ́n ní nínú ilé mi ariwo ti pọ̀ jù ìjà ni ní gbogbo ìgbà. wọ́n máa ma pariwo èè wọ́n máa ma bára wọn jà àwọn oníkìíní kan ni mo kó sínú ilé. kí n ti wọn. èmi ni mo rí ohun tó wù mí tí mo kó sílé. tẹ wá rí wípé ó ní yín lára ẹ mọ̀gbà tí ń ralẹ̀ mí mi ì mọ́wọ́ ẹni tẹ́ ti ralẹ̀ yín ẹ lè kó táyà sẹ́sẹ̀ inú ilé yín kẹ́ fò kó kàn mí. ẹ ẹ wọ ẹjẹ mẹbi ní ọ̀rọ̀ dọsẹ mọ máa yẹ sọ̀rọ̀ olórí àwọn aláṣọ amóni àyẹbí àbí. ẹ bọ̀bọ̀ yìí kí ni problem ẹ bọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí kí ni a mama bẹ ẹ wo ẹ fi ẹ fi bẹ lẹ o ẹ fi bẹ lẹ seven thousand bíi ti báwo kò sówó ń gbòòrò náà. ẹ wo seven thousand lè work. kọ́ kò lè work. ẹ lè work. kò lè work. kẹ́ máa gbọ́ ń ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ wò mí ni kú o èmi máa kú mi lè sọ seven thousand naira èmi lè sọ seven thousand. ok na ẹ jọ wà lẹ́nu ẹ̀ nìyẹn dípò ló lóko pípà pèmí èmi àtọ́. bàbá rẹ̀ ti bẹ́ẹ̀ Bàbá ọkọ mi, máa ṣe sọ́ọ̀sì ìdájọ́ tó wà bẹ́ẹ̀. Ẹ kò sí wàhálà, ẹyẹ máa wọrí. Máa ṣe sọ bẹ́ẹ̀. Ẹ wọ́n dára láàmú. Má wọrí, ẹ máa bẹ̀ padà, mo travel back. All right, so my dear, so my dear. Mm ẹ má fojú ẹ sọnà ìlú àwọn ẹsẹ. mi ò ní fojú ẹ sọnà ìwọ náà mọ̀ pé mi ò lè fi ẹsẹ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀. ẹ ìgbà <laughs> wo ni asọ́pọ̀ amadé yẹn náà. weekend lájọ sọ́sà. weekend àbí two weeks. Dayo gone. <laughs> Seriously. No, no, no, no, no. But today, I'm hoping you know you first learn. I know. Mama today. All right then. So go take care. Take care of yourself. Yeah, I will. All right, darling. Okay, then. Yeah. take care right? Yeah, we will. I'll make sure you drive safe, Eruku. Eh, okay, ma. All right. Ìgbà tẹ́lẹ̀ dùn wá dá mi sáyé, kò má sẹ́ni kankan níbẹ̀. Ẹni tí ò mọ̀gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́ kí n má fojú ọwọ́ ṣiṣẹ́ kí n fẹ̀yìn ọwọ́ dànù kẹ́ni tiẹ̀ sì jóná kó má máa kóná ọmọ tèmi. kó má máa kóná ọmọ tèmi o. ọ̀gá yes ẹ jọ ẹ má bẹ̀rẹ̀ fún ìgbà tí mo fẹ́ sọ ká. mo máa sábà pé a ti tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo fi ń bá yín ṣiṣẹ́ gbà. well you're right. àwọn ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ń ṣẹlẹ̀ lórí ìgbà lọ́dọ̀ lórí ọ̀rọ̀ onílà dídé àti ìtọ́lọ́mọ sí i. ní olùdó lọ́kàn ní gbogbo ìgbà wọn ní kí ìrìn lọ́wọ́ ń sà kí ni ìgbésẹ̀ tẹ̀ ń gbé lórí àìsàn ọmọ tí ń sà torí kò yé mi dáadáa ní ẹgbẹ́ ẹ má bínú sá o. lóko thanks for your concern. ǹjẹ́ sí kò sọmọdé kan bìkan mọ́ kò dẹ̀ sájìjì bìkan èmi pẹ̀lú ẹ ti wà like like he said ó ti tójọ́ mẹ́ta and uh, ọmọdé gbọ́ àgbà gbọ́ ọ̀nà la fi dálẹ̀ fẹ́ ṣé rọ̀rọ̀ tó sọ èmi náà ń ṣọmọdé mo ti gbìyànjú and uh, medically wọ́n ní kò sí nǹkan kan tó rọ̀ lára méjèèjì hmm. and um, spiritually too àwọn pásítọ̀ sọ fún wa pé kò sí nǹkan kan bí kásá tẹ́ra èmi nígbàgbọ́ pé very soon anyway ọlọ́wọ́n ṣe yà. àmọ́ ọ̀gá ẹ̀ má bẹ̀rù sá ǹjẹ́ mọ̀ wípé ọlọ́run ká jù. Ah, tó jẹ́ kí n sọ lẹ́yìn wípé èmi fúnra mi ó wù mí kí n mú èyí àti màdàmú débi kan mo bẹ̀rẹ̀ nígbàgbọ́ pé tá a bá débẹ̀ kò sí nǹkan tó lóun ọba òfin ṣe àmọ́ tó ń já mi láyà ní wípé mi ò mọ̀ bóyá ẹ̀rù láìkí àti máa torí bọ níta. wẹ́lẹ̀ tó bá ti jẹ́ pé fún àǹfààní ara mi tí ọ̀dọ́ ń ṣe ohun tó lòdì sí òfin ọlọ́run why not if not mo lè tẹ̀lé lọ. Um, <sighs> anyway kájú àṣà ti gbà ìyẹn ló ṣe kókó kò sí problem. Ah, ẹni kì í wọlé bí pé ẹ fẹ́ kí wọ́n fi sùn. you're right o ṣe o ṣe o ṣe. hello oh yes um, there's a file lórí tébù mi tí àwọn uh, point and point. Uh, yes ẹ tí wọ́n bá ti rán ìwà kó gbé fún wọn ẹ gbé páàdì yẹn fún wọn ẹ kò sí pẹ́pẹ́ ọ̀rọ̀ ìtàn ó ṣe. I think we are done. mi ni because mo eré yín mo wà surprise ah ah pàápàá jùlọ ìwọ láti gbàdọ̀ tó wà nílé ọkọ báyìí tó ti máa rè báyìí ó ti dà wá méjèèjì rò ó tiẹ̀ ń béèrè wá ó ṣe bẹ́ẹ̀ ni pé ó tiẹ̀ wò pé mo tiẹ̀ miss àwọn ọ̀rẹ́ mi àtijọ́ o jẹ́ kí n wá wọn lọ kí ló dé ṣàṣẹ ẹ ni. so o expect kí n fi ọkọ mi sílẹ̀ ìfẹ́ mi ayé mi ìdùnnú mi. <laughs> ọ̀rẹ́ fi ilẹ̀ àwa náà máa tó máa rì kò nídìí pé tó bá yá máa ṣe ìfẹ́ mi bí ipò nìkan ló love àwa náà mọ bó ṣe ń love o. Ah, ah, aṣọ tó yẹn ni. Ah, ẹ ẹ wò ó lè ṣàfọkẹ ọ̀rẹ́ mi tó náà ṣé o ṣì ń gbúrò Fọlárìn ìjọ wo ló láàfin ṣé máa ń rí dáadáa ṣé máa communicate àbí báwo gbàgbé ọ̀rọ̀ Fọlárìn. Fọlárìn ti di past tense I'm not a married woman. ó ṣe máa ní kó gbàgbé ọ̀rọ̀ Fọlárìn let's talk about him kí ló ṣẹlẹ̀. wo ọ̀rẹ́ mi ṣe jẹ́ kí n rán létí ṣé o rántí last time tẹ ká jọ lọ sí trip kan báyìí ṣé o kò tó ní Fọlárin gangan ni o jẹ́ kó tẹ̀lé wa lọ tó bá fẹ́ ṣe ní ti báyìí Fọlárin ni o fẹ́ ṣe nǹkan báyìí Fọlárin ni Even náà ò lè dádúró nu lélẹ̀ rí Fọlárin kí ló wọ́n sọ ń sọ pé ká gbàgbé ọ̀rọ̀ Fọlárin just like that. Ah, ah ìwọ ìkọ́ ni níwọ̀n tí mo mọ̀ tá a bá ní ọ̀rẹ́ a fẹ́ lọ síbi kan báyìí òde àjọ lọ àwọn ah, Fọlárin ò lè gbà àmọ́ tó o bá fẹ́ jáde báyìí tá a bá ní ká tẹ̀lé wa ni no mi à ni èmi àti Fọlárìn ni. Fọlárìn ti di past tense kí ló wà lẹ́ẹ̀ tá a máa jẹ kí la máa mú. kò sí wàhálà èmi ò lémi ò yín ní nǹkan jẹ bọ̀ sọ̀rọ̀ Fọlárìn yẹn mo kàn máa gbàgbé ẹ̀ for second tí n bá ti serve yín tó ń sìn o máa gist mi pàrọ̀ fúnra yín wẹ́ẹ́ kì máa bí you are gonna gist me kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. yọ̀ọ́ bí mú o. my dear. yes sir. we need to head about what? Talk now, what is it? Uh, What's about it? Mo ń wo pé ọjọ́ tí ń lọ lórí wa, irun funfun ló ti ń lọ lórí and mo wá wo pé bóyá ló ń Are you kidding? Obviously I'm not. Ah, ah, if you're not kidding, o ò ní sọ come out pé ká máa tọ́jú bọlé. is the best. Èwo ni ká máa tọ́jú bọlé? What's that for? Don't tell me kó ti bẹ̀rẹ̀ sí tọ́jú bọlé. See, àsìkò Ọlọ́run is the best. And àsìkò Ọlọ́run yẹn ni Dear, more understand àsìkò Ọlọ́run ló jù mo fẹ́ kó consider because you see. Swede àsìkò ọlọ́run yẹn lè máa dúró de èmi time láti máa tọ́jú I want to sleep ah woman, disturb me, Jerry. prof ẹ kú jọ mẹ́ta ọ̀gá mi tí ẹ bá sọ̀rọ̀ lórí fóònù mhm. tí mo dẹ̀ sọ fún yín wípé màá mú wọn wá sí ọ̀dọ̀ yín àwọn ni wọ́n jókòó yìí. Ah, ẹ rọ sá. ayọ̀ wẹ́kọ̀ sá. ẹ kò ṣe ọlọ́run àgbà fún yín. God um, you. see mo ti consult lórí ọ̀rọ̀ yín. really? yeah. um, a dẹ̀ ti di solution to problem tẹ̀ ah i'm so happy. welcome. ẹ ṣe gan. you see um, ẹni tó gbé kòtò kò gbẹ jìnnà hmm. ẹ̀yin tẹ́ kó sínú ẹ̀ ẹ̀ wound much àti ẹ̀ẹ́dá lápá um, tẹ́yìn bá kàn tilẹ̀ tẹ̀lé àwọn instructions tí n bá fún yín. Ah, aha ó ti tán gbogbo problem yín ó máa lọ in fact ẹ máa wá síbi ẹ máa wá jíjọ pẹ́. really. yes ẹ jọ problem náà bínú sá. kí ni àwọn tí wọ́n máa tẹ̀lé kí làwọn instruction tí wọ́n máa tẹ̀lé tó fi jẹ́ wípé gbogbo ìṣòro tó wà nínú ayé wọn tó máa fi pa á dá. ó yẹ simple gan ó simple you see ṣẹ́ni nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa ṣore ẹ kàn máa ṣore most especially fún àwọn ìbejì i mean twins twins ẹ máa lọ síbi tí ìbejì bá wà ẹ fún wọn ní nǹkan ẹ bá wọn ṣeré téèyàn bá bíbejì níbi kan tẹ́ bá ti gbọ́ ẹ lọ síbẹ̀ ẹ fún wọn ní nǹkan bẹ́ẹ̀ ẹ ra nǹkan fún wọn. ẹ make sure wípé most of the time ẹ ń bá ìbejì ṣeré pẹ̀ ń bá ìbejì sọ̀rọ̀. you understand. Mm -hmm in fact ẹ lè bẹ̀rẹ̀ sí ni máa load àwọn nọ́mbà àwọn ìbejì sórí fóònù yín kẹ́kọ̀ọ́ máa pè wọ́n ọ́fíìsì kẹ́ máa kí wọ́n láàmú ti dẹ́ ti pé àwọn èyí ṣe wọ́n okay mo mí àwọn ìbejì kẹ́ máa pa wọn ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí ah, kò ní pẹ́ problem yín ó kàn máa disappear ni. kò dé jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan. Mm. and um, fún ìtẹ́ra bá wa ṣe bí èlò ni kí a san. oh owó. exactly. oh not now àìsí ẹ kò sí kan owó ṣé ní gbogbo nǹkan pẹ̀lú procedure ni hmm. eh, step by step right eh, eh, owó kan ló kàn sí ẹ̀yẹ kan tẹ̀lé nǹkan tẹ̀mí ní kẹ́ ṣe tẹ̀yìn bá ti ṣe nǹkan tàbá ní kẹ́ ṣe tí nǹkan tẹ̀yìn fẹ́ yẹn tó wá bọ́ sí kẹ́ fi báàgì kẹ́ fi lóòdù wá síbi àmàgbà. Ah, yeah. Okay ẹ god bless you. you're welcome. yeah. ìgbà tí wọ́n sọ àdúrà yìí ètò ogun wà níwọ̀ fún ọ ò jẹ́rìí mi nígbà tó gbé wa mo fẹ́ràn mi mi ò mo jẹ́rìí ọ̀rẹ́ mi mo trust ẹ pé òun bàbá kú gbà èmi náà mo rí èèyàn tí mo ní ah ọ̀rẹ́ mi gbàgbé i trust you. jọ <laughs> ta ló sọ bẹ́ẹ̀ ní conference kan àbí nǹkan kan. ṣé ìwà àti ọkọ ẹ̀kọ́ lè jọ lọ bí tí à ń sọ wọn. lọ́la àjọ lọ ó kọ̀ dé ó sọ fún mi pé wọ́n ní kò ń gbé ọmọ kan sílé mi ò dára yè yẹ. ṣé o fẹ́ gbọ́ tèmi pẹ̀lú gbogbo ohun tó kà sílẹ̀ kò sí big deal rẹ̀ rárá wọ́n ti gbàgbé àwọn Yorùbá máa sọ pé orí ọmọ ló máa ń pọ̀ wọn wáyé so why don't you just try it for your own good. big deal wo ló rí bẹ́ẹ̀ just tell me àkàyẹ̀wà kí ni tó máa ń ṣe báyìí náà ọmọ wíwù ọmọ wíwù kí ló sọ kí ló sọ kúndé tó bẹ tí wà ní ah kí ọ̀rẹ́ ẹ ẹni tí ó tẹ̀lé ọkọ ẹ lọ́sùn lọ́sùn ṣe nǹkan burúkú so kó wá accept nǹkan tó pẹ́ sọ fún sè pé kó gba ọmọ kan sí kó dẹ̀ máa gbẹ̀bọ̀ nínú ẹ̀ nínú ilé ẹ̀ ah ó ń ṣọ̀rẹ́ gidi ó ń ṣọ̀rẹ́ gidi nǹkan tó ń sọ kò make sense wò ọ̀rẹ́ mi ojú mi dada tèmi ni kó gbọ́ o. of course mo ni máa tẹ̀lé ẹ̀ tèmi ni kó gbọ́ hmm. sórí tí ọkọ̀ bá ti ń gbọ́n gbóná máa gbé fún tútù tó bá gbọ́n tútù máa gbé fún gbígbóná jẹ́ kó yẹ pé ọmọ kò lè wọnú ilé yẹn tí tó máa jẹ́ pé ọmọ tiẹ̀ ṣé ẹ̀kọ́ tí mo sọ sí má gbà fọkàn lẹ́nu má já wọn lóru rárá kílómì tó bá di kàrá gidá èmi tó ń wò yìí mo máa lọ adopt twins. mi ò tiẹ̀ fẹ́ twins mi ò fẹ́ anybody me and my husband. Oh. yes. àìsàn ọ̀sìn gba five. gba six gba five. Ah, ah. but you think you're you think you're doing the right thing. So you think you're saying the right thing to her? Ìwọ ni kò máa sọ fún wa. Ìwọ ni kò máa sọ fún wa. Ìwọ ni kò máa sọ fún wa. Àbẹ̀ òṣè ni. Àbẹ̀ òṣè ni. Òṣè má bẹ̀ pẹ́ pẹ́ sáwáyé. Ó ga ọ̀wọ̀ yá ni. Ó ga fújọ́ mẹ́ta. Béèyàn bá sọ fún ẹ̀ máa ju ẹ̀. Ṣé pé ẹ ṣì ní nọ́mbà èmi yìí lọ́wọ́ ṣá? Ṣé orí ibi tó ń pàṣẹ àmọ́ ẹ lọ, ó yé mi. Ẹ má lọ síbẹ̀ yẹn. Iṣẹ́ ni. Mm, iṣẹ́ ni eh, wọ́n máa ń sọ pé tàdúrà ládùúrà bá gbà apá òkè ń kà mọ́ má bínú iṣẹ́ ló tún iṣẹ́ ló sì ní eh, àmọ́ ọlọ́run ti wá ṣèyàlú nísìn irú títà ọmọ tí mo bá wà yìí nísìn tí àwọn yẹn bá ti fi lè wà lákàtà mi ọ̀rọ̀ wípé bóyá àríra bá sọ̀rọ̀ àbó tó jọ́ mẹ́ta gbogbo yẹn ti dópin bó o ti ẹ̀rí mi bá sọ̀rọ̀ tó o bá ti pe àwọn àwọn àjíṣẹ́ fún mi. Eh. bọ̀dá mi ṣe rí kò sí nǹkan tó burú nínú gbogbo ìtẹ̀sán bó ṣe rí lórí ọ̀rọ̀ àwọn ìbejì hmm. àsọtẹ́lẹ̀ ti wà lórí wọn. àsọtẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni bọ̀dá mi. pé kí ni. ṣe rí àwọn ọmọ tẹ́ ẹ wò yẹn eh. àsọtẹ́lẹ̀ tó wà lórí wọn ni pé wọn ò gbọdọ̀ kúrò ní àkàtà èmi àti bàbá wọn báyìí fún ìṣẹ́jú kan báyìí. <laughs> ó dẹ̀ kọ́kọ́ dẹ́rù bà mí <laughs> ìyẹn ló kéré jù ẹ̀rù tiẹ̀ kọ́kọ́ bà mí sórí òótọ́ ọ̀rọ̀ ló sọ kò dáa kéèyàn máa dẹ́jà àmọ́ sórí lèyí ìwọ àbúrò tèmi bàbá wọn ńgbà tó ti fẹ́ wọ ní gbogbo wa ti dọmọ ọ̀yà àti di fámìlì kan náà so bí ìgbà tí wọ́n wà lákàtà ẹ náà ni tán bá ṣì wà lọ́dọ̀ mi fọkàn balẹ̀ ó dẹ̀ mọ̀ wípé mo kúndùn òwe púpọ̀ kò sí ibi táwọn ọmọ yẹn fẹ́ kàwé dé tèmi ò ní rán wọn kò sí ohun tó fẹ́ nílẹ̀ ayé wọn tèmi ò ní fún wọn so fọkàn balẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ hmm. bẹ́ẹ̀ ni nǹkan náà jọ ni wá bó ṣe rí èyí náà mọ ọ̀rọ̀ àwa Yorùbá kéèyàn máa dẹjà ìgbẹ̀yìn ò kí ń da rárá rárá o mi ì fẹ́ kí n dẹjà rárá rárá bẹ́ẹ̀ ni torí kí bàbá wọn tó kú rárá rárá báyìí làsọtọ́lẹ̀ ìdẹ̀ ti wà mi ì dẹ̀ fẹ́ nǹkan tí màá tún lọ dẹjà pẹ́pẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀gá máa bínú sí mi ibi tó bá wà o. ṣé pé lọ́rọ̀ kan o ò lè fi wọ́n lẹ̀ kán wà lákàtà mi kò possible bọ̀dá mi. it's okay it's okay jẹ́ kí n máa lọ no problem. Mm-hmm. o ṣe. no no no it's okay. and um, ṣé pé o tiẹ̀ lè tún rò change mind ẹ bọ́dá mi ẹ wo mi kì í fẹ́ dèjà rárá rárá ẹ̀yin náà mọ̀rọ̀ yorùbá tó bá ti di nǹkan tẹ̀yàn ń dèjà sí báyìí ẹ mọ̀ gbẹ̀yìn ẹ o. it's okay ẹ má bínú pé mi rí nǹkan ṣe yín lálejò. ó kò sí problem. ayé mi gbọ́ tèmi o ó bá tẹ̀lé yìí jẹ́jẹ́ ọlọ́mọ ló láyé o gbọ́ tèmi ò rọra ṣe kó o má ṣe gbọ́ tẹ̀lé kan o àjẹgbọ́dọ̀ ń wẹ́ ní kúra ni ọlọ́gbọ́n àkíyèsára òmùgọ̀ á ní kí ló ṣẹlẹ̀ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o aláyé ibà jẹ́jẹ́ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o aláyé yìí ò lè rárá ó gbà mẹ́lọ́mẹ́lọ́ ayé aye jẹ́jẹ́ ayé ò bá gírágírá ẹ ò kó àjòjì jẹ́jẹ́ o jẹ́jẹ́ o aláyé ibà jẹ́jẹ́ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o aláyé yìí ò jẹ́jẹ́ ó gbà mélòmélòó jẹ́jẹ́ ayé ìgbà jẹ́jẹ́. àyà mi gbọ́ tèmi o ó bá tẹ̀lé yín jẹ́jẹ́ ọlọ́mọ ló láyé o gbọ́ tèmi ò rọra ṣe kó o má ṣe gbọ́ tẹ̀lé kan o àjẹgbọ́dọ̀ ń wá ní kúrẹ́sì ọ̀rọ̀ kan àgbà ìsáwọ́ ọmọ nǹkan. kí ló dé tó fi jẹ́ pé èyí ò lè wá sí ilé yìí àdúgbò yìí kó má ríran wò. ẹ wo àfi sùúrù o ọ̀rọ̀ wọn ti sú mi o wọ́n ṣe máa ń ṣe lójoojúmọ́ kí ni gbogbo ilé ìbáyọ̀ lọ wọ́n máa ń ṣe lójoojúmọ́ nìyẹn ẹ wò kò tiẹ̀ táwọn ìbejì yẹn ẹ ẹ wẹ̀ wẹ̀ wẹ̀ ń ṣe àwọn ìbejì ni wọ́n àwọn ọmọ tó wọṣọ kan náà yẹn o. ẹ bẹ́ẹ̀ táwọn obìnrin tó wà bẹ́ẹ̀ lọ. ẹ wo aláṣẹ́wó ni wọ́n wọ́n máa ń wà wèrè wọn nìyẹn ìyá tó gbà wọ́n sílé gan-an ẹwọ ẹ kì máa ń ṣe nǹkan ire pákáleke oníhun méjì àfi kó ṣọṣẹ́ lárapá yàbàyàbà irú kọ̀ọ̀kan tí ń rúgbàrú ariwo gẹ̀ẹ́nì lójoojúmọ́. mi ò lè parọ́ fún yín mo ti ṣàlàyé fún ọ̀gá mi dáadáa lórí ọ̀rọ̀ ọmọ yìí àwọn náà insist pé mo gbọ́dọ̀ mú àwọn débi báyìí wọ́n tẹ̀ tó wá pòwe wọ́n ní kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ò gbà. pásítọ̀ bẹ́ẹ̀ mọ̀ kó jẹ́ jẹ́ kẹ́ni tó sọ wípé kò sí tó ń bọ̀ lókè tí ilé ògbà jẹ́ kó fẹ́mi ara ẹ̀ wí jáde nílé ìta lẹ ti ń sọ yẹn ẹ̀yọ́ bá pòwe nínú ilé àgbàlagbà á sọ pé ẹ má bínú mà. ẹ pẹ̀lẹ́ ma. ọlọ́ọ̀ pòwe kò sí tó ń bọ̀ lókè tí ilé ògbà níwájú ta ni. ó tiẹ̀ rí bẹ́ẹ̀ àárín èmi àti ẹ̀ láti ń pòwe ìgbà tó fẹ́ mú nǹkan le fún mi ni mo kàn fi ẹ mú wá sílẹ̀ ẹ má bínú mà <laughs> ẹ ṣeun ẹ kò tọ́jú àwọn ọmọ olóríire yìí ohun tó ṣẹlẹ̀ ni pé ó ti sọ̀rọ̀ yín ó ti ah! àpọ́nlé yìí máa pọ̀ ó sọ bẹ́ẹ̀ ṣe ṣe èèyàn sí ó ní in ah, ṣe rí ìgbà tó dé level kan mo ní ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu èrí a wípé ó yẹ kéèmì náà kì í gan ní àfijì and ohun tí mo ṣe ń force ẹ̀ pé kó tẹ̀lé mi débi ṣe mọ̀ pé ẹni tí ilẹ̀ bá tujú ẹ̀ṣù òkùnkùn ẹ̀ òkè nira láti rìn ìyẹn ni mo ṣe fọ́ọ̀sì ẹ̀ mà ẹ má bínú torí ọlọ́run àwọn ọmọ yìí ó wù mí láti mú wọn sọ́dọ̀ mo fẹ́ rán wọn nílé wọ́n tún wá ní talent tó tún wú mi lórí mo wá fẹ́ build talent yẹn débi wípé tí àwọn èèyàn bá máa rí wọn in the next one year tí wọ́n ti ń gbé pẹ̀lú mi wọ́n á ṣì wọ́n mọ̀ ìyẹn ni àṣewá kéèyàn dà. ẹ ṣeun gan máa. Ah, ah, ẹjọba ń sọ wípé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ògbà àwọn nǹkan kan máa ń wà tó máa ń bọ̀ lókè tó jẹ́ pé inú ilé ìyá ìbejì yóò ní gbà rárá gbà bí mo ṣe sọ fún ẹ mo sán lórí gan kò sọ fún ẹni ẹ̀fẹ̀ mọ́ ọmọ bó ṣe mọ́ ọmọ ń bí nìyẹn ọmọ ọmọ tèmi bẹ́ẹ̀ láéláé. ẹ má bínú mà ẹ mo tún máa ṣètò owó owó bẹ́ẹ̀ ni tí màá kọ́kọ́ gbé wá fún yín. now you are talking. iye gangan ni mo ti rẹ̀ respect kó come out láti ẹnu yín. Ah, ah, kókó nìyẹn ibẹ̀ yẹn gangan ló ti sọ̀rọ̀ tó ti wá wíìnì mi kókó owó òun ni kókó tó bá ti gbówó wá ah, kò sí wàhálà. àmọ́ ẹ tún láti ṣe kí ni ẹ fọwọ́ sí rèé right on the book. lórí pé mo fẹ́ mú wọn lọ. ṣé bó ṣe kọ́ ọmọ lọ nìyẹn. o ò lè kó àwọn ọmọ mi lọ mo kọ́kọ́ máa ní dialogue pẹ̀lú àwọn ọmọ mi náà màá kọ́kọ́ mọ ẹjọ́ ẹ báwo ni bó ṣe ń lọ mo fẹ́ lónìí níṣẹ́ gbà bẹ́ẹ̀. Ah, that's why i love you. aláì ẹ lè regret ẹ. tra ọmọ ni dúró déédéé kò sí wàhálà ṣùgbọ́n ká tó ká àwọn ọmọ mi lọ ẹ máa ṣèwé ẹ bẹ́ẹ̀ ni àṣèwé fún yín tọwọ́ bọnú ìwé yẹn. Ah, mo ṣe bí kì í ṣe pé ẹ fẹ́ tà wọ́n fún mi. ta ọmọ èmi ló fẹ́ kó wá tí mo fẹ́ tọmọ ah, ẹ bá máa lọ ah, bẹ́ẹ̀ kó twenty forty fifty wá mi ò lè ta ọmọ mi fún yìí àwọn tí mo ti náwó lé lórí mo ti ka primary school jáde ìyẹn náà ti tọ́ ọmọlúwàbí mo ti ṣe wọn tí mo lè ṣe nìyẹn. Eh, ìyá ìbejì ẹ má bínú o ṣé lórí wípé fẹ́ kó àwọn ìbejì mọ́ra lẹ́sẹ̀ ni wọ́n tún máa sign agreement. yes àtọwọ́ bọ̀ wípé wọ́n kọ́ ọmọ kúrò lọ́rọ̀ mi àwọn ọmọ ọmọ ọmọ ò láfiwé. Ah! kò burú mà. olówó rọ mọ́ra. tó bá rí bẹ́ẹ̀ mà ṣé a lè máa kó wọn lọ báyìí. ṣé bó ṣe kọ́ ọmọ lọ nìyẹn. ìsínkọ́lẹ̀ fẹ́ kó wọn lọ ẹ kọ́kọ́ rọ ẹ wá padà wá mo máa ní dialogue láàrin wọn kájọ fikùnlukùn ká mọ̀ bóyá ó ti dúró dédé. bí táì wo ni ká wá padà wá. ẹ bá ti di ìrọ̀lẹ́ àbáàrọ̀ la máa bọ̀. ìwé yẹn ti rẹ́dì. ti bí ń kọ́. náà máa gbowó náà dùn. pẹ̀lú tó mú ẹ. ẹ máa gbé dání mà. tó bá ti kówó wá wá ti báwé tí wọn náà máa tọwọ́ bọ̀ kò sọ̀rọ̀ kàfátì ló bá tán. kò burú mà ẹ àwa nìkan bíi six ní ọlọ́ọ̀lẹ́ mà. ẹ ṣe é gan mà. ẹ ṣe é gan mà. Um, sir, concerning Definition World Entertainment Project you and your ní okay? But you ti everything over there. So then madam dẹ̀ yọjú wọn ní àwọn fẹ́rẹ̀ yín personally that's why tí mo ṣe ní kí n mú wọn wá kí n lè gbé fáànù ọ̀rọ̀ wá kí ẹ̀ handle ẹ̀ Ah madam, ṣe wà Uh, if I yín balẹ̀ mo fi dá yín lójú pé as soon as possible tá a bá ti parí gbogbo ètò lórí ọjà yín a máa deliver ẹ. Um, Sherry that is the more reason tí mo ṣe fẹ́ meet yín personally but ẹ bá fi ń assure mi pé kò lè sí problem èmi gan wá assure yín pé at the end of it all a máa ní more deal láti ṣe together. Uh, amod complete entertainment tó introduce mi sí wa wọ́n mú ability wa wọ́n mú nǹkan tí a lè ṣe for over seven years láti jọ ní good working relationship so ẹ kàn fọkàn yín balẹ̀ tí gbogbo due process tá a bá ti parí ẹ̀ a máa bèrè bọ̀ ṣẹ́gun. mú wọn lọ kó o ṣe gbogbo àwọn nǹkan tó kù fún of course gbogbo necessary things. ayọ̀ tí mi o ó bá tẹ̀lé yìí jẹ́ ọlọ́run lè láyé wọ́n tèmi ò rọra ṣe kó o má ṣe bó tilẹ̀ kàn án àjẹgbọ́dọ̀ No, you know, you know, you were free, you know. <laughs> um, you see, uh, Sherry, yeah, it's why just feel free. Oh, yeah. Hope are good. How are you doing? Hope you're good. Mm. <laughs> Um, Mani, mo ṣe dé, mo fẹ́ sáré introduction. Okay. Um, àwọn ìbejì tí mo sọ fún ẹ nìyí they're very cool and calm you know. ẹ rà mà ẹ rà mà. báwo yìí ṣe wà ókè. fine. ilé ń kọ́. àwọn fine ma. you enjoy them. Hmm. ẹ̀yin bàbá mi èjìwé yìí la wíníwíní lójú èjìwọ̀rọ̀ lójú ìyá. so you know all this. <laughs> mọ́mí money. bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ orí wa dẹ̀ orí wa dẹ̀ wú. don't just stand there ẹ mú wọn lọ sí guest room kọ́ lọ freshen up. ó dà sá ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ jẹ́ kan sá. ọ̀gá ẹ dàbí mọ́ bínú o. lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kù mo ní ọ̀rọ̀ kan tí ó wà very important mo fẹ́ bá yín sọ sá. right now. bẹ́ẹ̀ sá jẹ́ kí yẹn dúró díẹ̀ èmi àjọ ẹ̀ létà létà. ẹ ẹ àjọ ẹ̀ létà. ẹ dákun yà wá. yes ma. náà hmm? kí ló fẹ́ ṣe fún mi. iyán àtọ̀bẹ̀fọ́. ah my bestie. Oh yé mi. let's do that for you now. ìgbà tí lẹ́dùn ọ̀rọ̀ ah. dá mi sáyé omi oh, sẹ́ni ah. kankan níbẹ̀. Timo down the Mr. Lino. She's the sexiest I've ever seen. I've a beautiful like ABC. She sang my song with harmony that made me feel she got the skills. She love me, I want to. She move, I need, I got to. After taking some bottles, gotcha. La la la la, go down. Mommy, no time, slow down. Don't hesitate, let me rock ya, rock ya, rock ya, rock ya, body. I say go down. she the road dog. spend the money. Oh, yaki yaki, I make you the shake Yeah. I like that. The way she dey roll that. She dey make me want to touch. Oh, yeah, come on, no, oh, I like that. The way she dey roll that. òkè o. ẹ kí ló ń ṣẹlẹ̀ gangan. o wà òkè o lè wà òkè kò jókòó sí ibà ìnáwó tí a pọ̀. ẹ wo ẹ béèrè lọ́wọ́ màmá. màmá bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan náà. wetin dey happen. ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ah! ó yẹ kẹ́ ti mọ ohun tó ti ṣẹlẹ̀ kẹ́ ti mọ̀ pé wọ́n ti sán lórí lọ́sàn-án yìí ó ti ṣẹlẹ̀ nìyẹn bó mama bẹ kí ló dé ẹ ń ṣe báyìí náà ẹ káṣan wálẹ̀. mi ò lè kó wálẹ̀ o. ṣé wàá fẹ́ máa tẹ́jú wa mọ́lẹ̀ nísìn ẹ fẹ́ jẹ́jú wa. mo máa tẹ́jú yín ni máa tẹ ojú yín mọ́lẹ̀. ojú tiẹ̀ yẹn ó jẹ́rẹ̀ sí wà ń bẹ àbámọ́lá àbí ọ̀rẹ́ kí ló wà ń bẹ. lọ́tọ́rí ọlọ́run wá bí gbà owó ilé mi ni kẹ́ san. a máa fún yín lówó ẹ ṣáà pa kì í jẹ yín lówó náà. pay money enter your house ni. ìyá bẹ̀ leave the story now i no like am o kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ̀dùn kí ló tẹ̀ fi yànjọ bẹ́ẹ̀ and then fi kàn án mọ̀ sí látẹ̀kọ̀ and we dey look you. èmi máa ma fi ọ̀sọ́rọ̀ tèmi ni o torí bí ọ̀ṣẹ́ wàyẹ ọ̀nà àrà ló ń gbádùn gbogbo ìgbà báyìí kò sí tẹ́ fi ọ̀ṣẹ́ ẹ́ tí ó dùn wọ́n máa fi iyọ̀ sí ni ẹ fún mi lówó lé mi ṣé ẹ fẹ́ fẹ́ fi pè mí ni. ṣé torí pa jẹ́ inú ilé sọ́pà ní wọnú ilé ó dà never get money we go pay you over the weekend. a rò pé mi ò rí gbogbo ẹ̀ bó ṣe lọ lánàá tí gbogbo ẹ̀ ṣe gbàgbàgbà èmi gangan náwó nígbà tí mo ka iye tí mo ná one two three four títí ten ni mo ná one thousand ni mo ná mo dẹ̀ ráwọn èèyàn tó tún gbórí wọlé tí gbogbo ọbẹ̀ ti níná àwọn tó ná dọ́là wà ńbẹ̀ àwọn tó ná pounds wà ńbẹ̀ àwọn tó ná euro wà ńbẹ̀ lóríṣiríṣi. ẹ̀yin babes ẹ má yẹ ká parọ́ màmá accountant náà wá ṣe ń bẹ̀rẹ̀ lánàá wọ́n bá yín ṣe kí ni monitoring spirit wọ́n monitor gba àwọn tó ná wa lówó ni o kò tó bá ń ṣe yẹn ni ẹni màá sọ pé èèkàn lẹ́nu fún wa. ẹ jọ pay money enter no pay money go out mama we never get money we go pay you over the weekend ṣíkè na. ẹ ṣiṣẹ́ aṣẹ́wó tí iṣẹ́ aṣẹ́wó pè yín ni tọ́ba ní pé iṣẹ́ aṣẹ́wó tí yóò bá pè yín ẹ fi iṣẹ́ aṣẹ́wó lẹ̀ kan aṣẹ́wó lọ sọ́nà tiẹ̀ kẹ́ wáṣẹ́ mi ṣe nígbà táwọn ṣiṣẹ́ aṣẹ́wó àwọn kówó wọlé ni lóríṣiríṣi mo mu ní òwò gidi tí mo pawó wọlé tí mo pa wọlé mo dẹ̀ mọ̀ tí mo fi ń ṣe tí yóò bá ti yí ẹ̀yìn ẹ lọ wáṣẹ́ mi ṣe ẹ̀ ń ṣaṣẹ́wó fọ̀dàn tí yóò bá pè yín ẹ faṣẹ́wó sílẹ̀ ẹ má baṣẹ́wó jẹ́ ẹ lọ wọ aṣẹ mi ṣe. ìyá àwọn gé ọdẹ ṣe sùúrù náà kí ló dé ah, ẹ try not to understand ẹ jọ torí Ọlọ́run ẹ ṣe sùúrù gbogbo owó tàbí ló ti bá pàtó lọ náà ni má bínú má bínú. bó ṣe sọ̀rọ̀ orí mi rẹ̀ torí ọmọ tó mọ yìí ni ẹ ìwọ tó dá sí báyìí nísìnyí ni ó mọ̀ pé wọ ọmọ ni ẹ ọmọ tó bá ti mọ ọwọ́wé ọmọ abágbàjẹ ọmọ tó ṣan ọmọ tó dúró déédéé ọmọ tó dà. ọmọ ni always ọ̀rẹ́ ọmọ mi tún ni ẹ ò lè bá mi sọ̀rọ̀ tí. ẹ jọ. ṣé kò wá lẹ̀. Mama, I'm not sure what you weekend ẹ jọ ebi ń pàyà yìí o ebi ń pàyà yìí o ọmọ ẹwà lè ṣe ọmọ ọlọ́run jẹun màmá àkọ́kọ́wọ́ lẹ́yìn náà mo fi jẹun. ẹ ọmọ ẹ ká wọlé ká ṣe kí ni ká túnra ọmọ ẹ máa jẹ ẹ náà. máa mi ọlọ́run ìní yóò jẹ kọ́nà mi máa dojúrú kíṣẹ́ ọwọ́ mi má bàjẹ́ ohun mo fòwúrọ̀ ṣe kó má ṣe bàjẹ́ mọ́ mi lójú. kó má ṣe bàjẹ́ mọ́ mi lójú. nǹkan àjèjì nǹkan àjèjì nǹkan àjèjì. Okay. ọkọ mi sọ kí bọ̀bọ̀ yìí máa gàn ló lọ lóòótọ́. ẹ ò tẹ̀lé. ajé má gbà yín o ẹ ti tẹ́ pẹpẹ fàájì. àmọ́ ah, ah, pẹ́ ti dé ni mà. ó ń tiẹ̀ ti dé wọ́n wà lókè. kọ́nà mi máa dojúrú kíṣẹ́ ọwọ́ mi máa bàjẹ́ ohun mo fòwúrọ̀ ṣe kó má ṣe bàjẹ́ mọ́ mi lójú. kó má ṣe bàjẹ́ mọ́ mi lójú. kó àjèjì kó àjèjì kó àjèjì. ayé ẹ má dìgbò ta sẹ́rù mi. ẹ má má dìgbò ta sẹ́rù mi tó yẹ. ayé máa fọ́ mi máa kúrò mi jẹ́ kí iṣu má jọba lórí ebè. má jọba lórí ebè. èèmọ̀ ah, eh, àjèjì. ìgbà sílẹ̀ dùn wá dá mi sáyé kò má sẹ́nì kankan níbẹ̀ ẹni tí ò mọ̀gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́ kí n má fojú ọwọ́ ṣiṣẹ́ kí n kí ló ṣẹlẹ̀. àwọn ni wọ́n wá. níta máa kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọjà ni sá. kí ló ṣọjà. ọjà ọjà sínkì. darling, you just have to take it easy, please. What did you say? To take it easy. My dear, 44 million naira worth of goods going down the drain like that? But darling, you just have to take it easy. There's nothing we can do. Please. Where do I start from? Darling, I know you're hardworking. We'll make more money. Honestly, nǹkan ṣe mí. Nǹkan ti ń ṣe mí. Ah. Darling, kò sẹ́ni tó ṣe anybody. Please, stop thinking. Okay. Ah. Kàkà kúrò, iṣẹ́ ló lè kó kó sí. Ó ti sú mi. Ah. kí wàá ní ká fi mú nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Because to me, I don't understand. Kí ni kò tó eh? ìdáhùn yẹn gan-an ni mi ò lè sọ ṣórí ọ̀rẹ́ ọ̀rọ̀ tó wà lọ wá ní láti jáde sí ni i mean bí ká fi lo àwọn àgbàlagbà. i mean ọbọ uh, oh, dúró ẹ má jẹ ìtìmí rán èmi ò fẹ́ nǹkan tó yẹ pé tó bá dọ̀la nísìn wọn á ní ìwà ó wà fẹ́ọ́tìṣ pé ó ń lọlé aláwọ̀ àbó ń ṣe kíní kan lòó pé kò kò fi lọ àwọn àgbàlagbà ní ìbẹ̀ kó jáde sí i. kílẹ̀ fi look mi ò bá ìhà ìdí ẹ̀ rárá Dayo ò ní láìkẹ́ ẹ̀ ibù mi gan láìkẹ́ ẹ̀ because the other time tó bá mi sọ mo mo mo fabayà ni pé kó má bàa mi sọ̀rọ̀ ẹ̀ so èmi ni kí wọ́n lọ wá kí wọ́n sọ pé wọ́n kì í sún ìdè òǹkà jáde. cool down cool down now ẹ hmm? ṣọ́ra láti olùkọ́ àníkọ́ tí ẹ wá ń sọ nǹkan tó ń sọ náà ò bá àdínàwó ṣebí fún àǹfààní ara ẹni ó ń sọ̀rọ̀ lórí home ẹni nàwó à ń sọ̀rọ̀ nípa ibùjókòó ibùjókòó là ń sọ̀rọ̀ nípa ẹni nàwó àwa náà ṣàlè máa wẹ̀ kí nǹkan máa ṣẹ́nu ilé ọkọ ẹ̀ kó má wà òkè. àbí o àbí kí ló rò. please please mi ò bá idea yẹn rárá because the other time tó bá mi sọ mo ní pé kò lè happen so wá ní kí wá sọ pé ká jáde no. Ah, ah, don't get me wrong o nǹkan tèmi try láti sọ ni pé Eh, kókó jáde ìyẹn ìyẹn pé bí a kò lọ sílé babaláwo àbí kò lọ sílé àfà ní tí mo try láti sọ ni pé àwọn pásítọ̀ tó yẹ pé tí wọ́n máa pe kíní ìfún ẹ funfun wàá bá bẹ́ẹ̀ tó máa pe kíní ìfún ẹ dúdú wàá bá bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi don't waste your time má tẹ̀ máa rojọ́ jù ọlọ́run ọba òkò àjò àwọn òwò ìtàn máa ṣáájò náà what are we saying. Ah. ìgbà tí lè dùn wá dá mi sí. ọ̀rẹ́ kò má sẹ́ni kankan níbẹ̀ ẹni tí ò mọ̀gbà tọ́lọ́run dá mi kó má má bà á tèmi jẹ́ kí n má fojú ọ̀rọ̀ ṣiṣẹ́ kí n fẹ̀yìn ọwọ́ nǹkan àjèjì kan ó wà nínú ilé yín lọ́wọ́lọ́wọ́ báyìí tó da ilé ayé yín rú. alàgbà nǹkan àjèjì nínú ilé tèmi. bẹ́ẹ̀ ló wá wí. ó possible alàgbà nǹkan àjèjì yẹn ó ti yé mi mo dẹ̀ mọ nǹkan àjèjì náà ṣùgbọ́n ọjọ́ ta bá rí ibi níbi ń wọlẹ̀. Ah, wait my dear tó o bá mọ nǹkan àjèjì tá alàgbà sọ explain ẹ káwọn náà lè mọ ọmọ tó máa ṣe about it kò yé mi. Dayo I know what I'm talking about if, are you ready to go or not. Eh, then explain. if you are ready to go you follow me fún mi káàkiri jọ. ah débi lọ́dẹ. alàgbà bó ṣe ń bínú lọ yìí tí mi ò bá tètè lọ bá káàbì yìí máa gbẹdẹlẹ bẹ gbogbo bó bá ṣe jẹ èmi àpàdà wà báyìí. kò sí wàhálà. ẹ dẹ́mi lálẹ́. jésù àgbàkóso. àmì. ìpolongo ti wá kò yé nìyàn. Èdùà dákun bà mí káyé mi má bàjẹ́. ẹyọ ló kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi. ẹ kò sí ẹja wẹrẹ ni mo ní bẹ́ẹ̀ dídé ẹyin méjì ọmọ sábì alábì yàtọ̀ ọmọ yẹn wa ó yà dídé èyí ló ṣiṣẹ́ mi sọ ẹ àwọn ẹ̀mí ìjọ ọmọ yìí àwọn nípa àti tó wà lóde wọn ẹ dídé ẹ bẹ ẹ bẹ lọ òkè ẹ lẹ jà wẹrẹ.

ó lé yín ó dẹrù yín síta. aláì tàlà lè wà tán ni ó dẹrù àti tàbá ìyàwó ṣíìpù dẹrù yín síta ó ní kẹ́ máa lọ ó mọ̀ wèrè ni. ṣé ó ń ṣe èrè gangan ní o. ẹ̀yin ò jẹ́ kó mọ̀ pé ìyá yìí sọ lórí ni. àwọn ọmọ náà. ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ make na common sign jawa don gas. wait up wait up wait up ọmọ n'agbege o <laughs> monkey don climb ladder ọmọ e don fall na yakata o fall <laughs> o oh, get una their life. you dey go calm i don tell una before say those geese dem no go land dem no go last for where they go just so like don do wetin e don see dem abeg. èmi náà rẹ̀ báyìí lọ. ẹ wo kọ́nìyàn jẹ ṣíkìnì máa jẹ ṣíkìnì kọ́nìyàn mm. jẹ tọ́kì máa jẹ tọ́kìnì kọ́nìyàn mm. lọ́mọ bó ṣe máa jẹ bó ṣe máa bẹ̀rẹ̀ yẹn kọ́ mm. bá wù wá. <laughs> kí ni nǹkan tó tẹ̀ máa ṣe lẹ́yìn tó máa ń wọ suit wá sí ibà yìí ẹjọ kí ń gba napoli. i don't know ibi àgùkò. abeg you dey always ask jam question wetin be my own tọpẹ bá ti ń bọ̀ kó béèrè náà wọn á sọ fún ẹ. ẹ mami ẹ pa wojú bàbà. ẹjọ yà lákìní débò olù àmì ẹ̀bọ shut up your mouth. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tara yín o tara yín wà lábẹ́ yín ó wà lábẹ́ aṣọ yín o ẹ̀rọ tara yín o tèmi ni mo rán yìí tèmi ló bá ń débi tí mo jókòó yìí ẹ rán tara yín. bí òjíṣẹ́ kan bá ń sọ tí ọlọ́run kò wí onítọ̀hún fẹ́ wá ìbínú ọlọ́run ni ẹ̀mí ọlọ́run ò ní parọ́ láyé ohun tí olúwa ní kí n sọ fún yín lọ́jọ́ náà ni mo sọ yẹn. ẹ ṣe wọn alàgbà ṣe rí nǹkan tí ẹ sọ yẹn a ti ṣe nítorí pé bá a ṣe kúrò lọ́dọ̀ yín lọ́jọ́ yẹn èmi ò tiẹ̀ fura tẹ́lẹ̀ ìyàwó mi ló ṣe wá rí i pé àwọn ìbejì kan wà lọ́dọ̀ wa tó jẹ́ pé akàngbà wọn sọ́dọ̀ àgbà wọn tọ́ ni àwọn la rí bí nǹkan àjèjì ẹsẹ̀kẹsẹ̀ ládẹ̀ ti lé wọn ṣùgbọ́n ohun tó jẹ́ nǹkan ìyanu ni pé even after that lẹ́yìn tá a ti lé wọn tán ti lọ still nǹkan ò fara rọ kàkà kí nǹkan bẹ̀rẹ̀ sí dẹ̀. ṣe ló ń worst. àbí. yes. Mm. <sighs> Hmm. hmm ǹjẹ́ nígbàgbọ́. bẹ́ẹ̀ ni alàgbà. madam ẹ ní ìgbàgbọ́ àbí. bẹ́ẹ̀ sà. a ní ìgbàgbọ́. àmọ́ bí ẹ ṣe ní ìgbàgbọ́ tó ẹ ò ní ìkíyèsára bó bá ṣe pé ẹ ní ìkíyèsára ni madam ẹ ò ní bínú kúrò ní ọjọ́ tí mò ń jẹ́ iṣẹ́ olúwa fún yín ẹ bínú kúrò lọ́dọ̀ wa lọ́jọ́ náà ẹ̀yin náà tẹ̀lé wọn ṣùgbọ́n ẹ fi yé wa pé ẹ máa padà wá rí wa bẹ́ẹ̀ látìgbà náà a ò rí yín. ẹ ṣe alàgbà ṣe rí nǹkan tí ẹni ká lọ ṣe ìgbà tí òun ti lo làákàyè tó ti identify nǹkan àjèjì yẹn tí a dẹ̀ ti ṣe ń dání. alàgbà bí ẹ ti ń sọ̀rọ̀ yìí olúwa jẹ́ kó yé mi pé lóòótọ́ ẹ ti lé àwọn ìbejì tí wọ́n wà ní àkàtà yín kúrò lọ́dọ̀ yín ṣùgbọ́n ló wá ní kí n sọ fún yín pé nǹkan àjòjì tí òun sọ yìí ṣì wà nínú ilé yìí o. bẹ́ẹ̀ ni. nínú ilé. pàápàá nípa àwọn ìbejì tí ẹ mẹ́nu kàn pé kí òun olúwa ní kẹ́ lọ dá àwọn ọmọ náà padà sínú ilé yín bí nítorí pé olúwa ní. Ni àwọn ọmọ náà mọ̀ nípa nǹkan àjòjì tí òun olúwa sọ. Hmm, jésù. ó wáá jẹ́ wípé ká lọ gbà wọ́n padà. bẹ́ẹ̀ ni olúwa wí. never never never láéláé ọ̀rọ̀ sí òní lè wọ̀ ni èmi ibi tí bá ti sọ wípé bye bye good night ní ìjẹ́ tó kí wọn níbẹ̀ wípé good evening mọ́ níbẹ̀ ìyẹn ti di bye bye nìyẹn. no come back again. ṣeré ọ̀rọ̀ yìí yé mi mà ẹ ẹ kẹ́ máa wo tó bá jẹ́ èmi náà ló ṣẹlẹ̀ sí máa bínú jù bẹ́ẹ̀ lọ torí pé ẹ ti ṣe ìyànjú ẹ wo bẹ́ẹ̀ ṣe fún wa láwọn ọmọ yẹn ṣùgbọ́n èmi kàn fẹ́ fi dá yín lójú pé àṣìṣe ni. irú mistake wo ni. Eh, eh. ládàládà mistake wo nìyẹn. Ah, eh, àṣìṣe ò kàn gbọ́n mi. Ah, ah, eléyìí o àṣìṣe pátápátá téèyàn ò gbọ́dọ̀ ṣe láyé yìí ni ìwọ òru mo ṣe mọ́mọ́ kún mi báyìí ni ọ̀rọ̀ mo ṣe mú ọgbọ́n mi. tí wọ́n okay anyway not your fault because tó bá jẹ́ wípé nígbà yẹn tí mo sọ pé o máa tọwọ́ bọ̀wé tó ti tọwọ́ bọ̀wé ni ṣùgbọ́n dialogue tó sọ nígbà náà ni ó mú mi sọ pé hmm, ọ̀rọ̀ ló sọ tó ní ṣé mo fẹ́ ta ọmọ ni òun ló jẹ́ kémi náà má tún ka àtọwọ́bọ̀wé yẹn ká kà á kún mọ́. ó ní òjẹ́ ti ṣe tí ìyá bá wà bẹ́ẹ̀ ni ah, wọ́n dá àwọn ọmọ mi dà síta ẹ wá fẹ́ tẹ̀lé bí ẹ máa bẹ̀bẹ̀ náà kò sí tó jọ. ṣe rí ma ṣe rí ẹ mọ ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ṣe rí mùgbà tí nǹkan kan ti ṣẹlẹ̀ tó ti burú nínú ẹ̀ tí mo bá dẹ̀ sọ wípé à kó má gbégbèsè ó máa dàbí wípé à kò sífẹ̀ ni kò sí kankan mo jẹ́ tẹ̀fẹ̀ nú ẹ̀ èmi tí mo tẹ̀mí fẹ́ ṣe wípé definitely bí àwọn ọmọ mi ni mo ṣe mú wọn ṣùgbọ́n ìgbà tó ti rí bẹ́ẹ̀ mo wò pé hmm, kí n lo wisdom ẹ má bínú tó lọ́nà irú ẹ̀ ò tún ní jẹ́ ṣẹlẹ̀ mọ́ láyé mo fi ń da yín lójú ẹ jọ̀ọ́ mà. mi ò lọ́rọ̀ mi ò dẹ̀ lẹ́jọ́ púpọ̀ tí àwọn ọmọ bá dé ti bá sọ fún wọn tó bá sọ pé àwọn ṣetán láti dáríjì. kọ̀fàtì ṣùgbọ́n kọ̀fàtì sẹ́fẹ̀ẹ́. olúwa wà pẹ̀lú gbogbo wa jésù àdúró ti wà á. ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ọlọ́run ti ṣe ètò ìpìlẹ̀ lé lórí o gẹ́gẹ́ bí olúwa ṣe bá mi sọ̀rọ̀ ìpìlẹ̀ tí ọlọ́run gbé kalẹ̀ lórí ẹ̀ ni pé àti èmi tí mo jẹ́ alàgbà àjọ àti olórí ilé gẹ́gẹ́ bí ọkùnrin àti ìyàwó yín àtàwọn ìbejì ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kọjá ọ̀rọ̀ tí ọlọ́run fẹ́ bá wa sọ a ò sì gbọ́dọ̀ bínú bó ti wù kí ọ̀rọ̀ náà ta wá lára tó nídàkejì olúwa ní ohunkóhun tí òun ọlọ́run bá ti so àwa ẹ̀dá kan a gbọ́dọ̀ túká ó jẹ́ ìpìlẹ̀ tí ọlọ́run sọ kalẹ̀ nínú ẹ̀mí tó gbé kalẹ̀ fún mi pé kí a tó sọ̀rọ̀ yìí pé bí a bá ń sọ̀rọ̀ wa lọ ẹni tí ọ̀rọ̀ bá kàn nínú wa kò gbọ́dọ̀ fi ìtara sọ̀rọ̀ àbí fi ìtara bínú àjẹun tí olúwa wí nìyẹn o ẹ̀yin ìbejì ẹ̀yin ní ọ̀rọ̀ kọ́kọ́ kan olúwa ní àwọn nǹkan ìkọ̀kọ̀ kan ó wà nínú ọkàn yín tí ẹ fẹ́ sọ jáde sí ìdílé yìí. olúwa tún fi kún un ó ní tí a bá sì kọ̀ tí a ò sọ èyí ní ewu púpọ̀ fún wa kí ni àwọn nǹkan ìkọ̀ kí ni àwọn nǹkan àṣírí ìkọ̀kọ̀ tó wà nínú ọkàn yín tẹ́ fẹ́ sọ fún ìdílé tá a wà yìí. àmọ́ nǹkan kan àmọ́ nǹkan kan. ẹ gbọ́ ẹ mọ nǹkan kan olúwa ní bí a ò bá sọ èyí ó lè fa kí ọmọ ènìyàn rí ìbínú ọlọ́run. ọmọ àwọn kan. ẹ mọ àwọn nǹkan ìkọ̀kọ̀ tí ẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ ni sà. kí ni nǹkan tí ẹ mọ̀ kí lẹ mọ̀. ilẹ̀ ìlò kì máa ṣe nǹkan ire pákáleke oníhun méjì àfi kó ṣọṣẹ́ láràbà ayàbàyàbà irú kan kan tí ń ariwo gẹ̀mí lójoojúmọ́ ìkan ògbé kan bí òun jango. ee kí ló dé àgbà kì í ṣòro bí èwe àgbàlagbà tó ṣe lágbà lágbà jẹ́jẹ́ o jẹ́jẹ́ o àṣẹ ìgbà jẹ́jẹ́ ẹ̀yin ni jẹ́jẹ́ o jẹ́jẹ́ o àṣẹ tí náà sì yẹn wá ṣe mí rẹ̀. ọ̀dọ̀ ọkọ wọlé yìí. ọ̀dọ̀ ọkọ ọ̀dọ̀ ọkọ ẹtí tó wọlé yìí ọkọ wọn gẹgẹgẹ ọkọ wọn ọ̀dọ̀ ẹ là ń gbé àwòjẹjì. ẹ má jù mí lórí ẹni tó wà sáré ẹ má lọ tí ọ̀rọ̀ mọ́sẹ̀ tó máa ń ṣe máa wọlé ibi tí ẹ ti ṣàyẹ̀wò. odò ń wé kúra ní ọlọ́gbọ́n àkíyèsára òmùgọ̀ ní kí ló ṣẹlẹ̀ jẹ́jẹ́ ò jẹ́jẹ́ ò aláyé ìgbà jẹ́jẹ́ jẹ́jẹ́ ò jẹ́jẹ́ ò aláyé. What is it you said you wanna see me for? Babe, ṣé o tún béèrè ni? It's been a while now. I've missed you. I need you. Sweetie, I missed you too. But listen, we have to be very careful. Kí gbogbo plan wa má lọ bàjẹ́. The other time you called, ọwọ́ ẹni fún me wá. Thank God I saved you with Bola. If not, gbogbo kìíní yóò ní work out more now. We have to be very careful. But the fact remains that I want to see my baby and feel the baby. Abi? Australia. mo mọ̀ pé ìwọ ni mo lóyún fún. about that. You're the father of my baby. But we need to raise money to cater for our family you have to be very careful Keep gbogbo kí ni máa lọ kó máa now. okay. Uh, now this is what I'll do I'll transfer five hundred thousand to your account. money money money. sweetie money settles everything. ọ̀nkú gbúdọ̀ gbọ́ eléyìí kí ló dé ọ̀nkú gbúdọ̀ gbọ́ ó gbà wá sílé ni ẹ ká wá dalé onílérú. ó gbọ́ ohun kan tó ń sọnù lẹ́yìn. etí mi ò di àmọ́ ní sùúrù Táíwò ó gbà wá sílé ni má dalé onílérú o Táíwò Táíwò Táíwò. Just tell me it's not true. No, no, no, no. Ẹ̀rọ tí alágbára. Ẹ̀rọ tí ìpìlẹ̀. Orí abẹ́rẹ́ jẹ́ so ẹni tó ní olóyè ló rẹ olúwa ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tí ìpìlẹ̀ tí olúwa sílẹ̀ alàgbà alàgbà ẹbí ìpìlẹ̀ sílẹ̀ olúwa olúwa sọ wípé kò bí ẹ ò gbọdọ̀ bínú olúwa sọ pé ẹ ò gbọdọ̀ bínú o. mo fẹ́ kẹ́ rántí ìpìlẹ̀ ọlọ́run sọ nínú ìpìlẹ̀ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ bínú kọjá ọ̀rọ̀ òun ọlọ́run àti pé ohun tí òun bá sopọ̀ ẹnikẹ́ni ò gbọdọ̀ tún. alàgbà eléyìí ti já ẹni kò wọ inú ilé kó lọ kó ẹrù ẹ tí mo bá dijú tí mo lajú tí mo rí. ẹ wo bí ẹjọ́ ẹ ṣe sòrò ẹ má bínú kọjá ọ̀rọ̀ Ọlọ́run. Ah! Ọlọ́run àfẹ bẹ́ẹ̀ sẹ. Ah! ẹ wo Ọlọ́run máa fẹ́ léyìí Ọlọ́run máa fẹ́ léyìí Ọlọ́run ò lè jẹ́ kí n já sikọta tó. ohun gbogbo létò létò ni. tuka ìwọ. ẹ bẹ ohun tó ṣẹlẹ̀ rèé arákùnrin ó tún ń bí ó tún wà ní ọ̀gẹ́gẹ́ ní ìlú kẹsàn-án sí. àdúpẹ́ lọ́wọ́ olúwa jésù ò ní kọ̀ wá sílẹ̀ àmín àdẹ̀tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí fún gbogbo awuyewuye tó ti wà ńlẹ̀ tolúwa ti bá wa dẹ́rọ̀ hmm. ṣùgbọ́n ìyá wa olúwa ní kí n béèrè question kan lọ́wọ́ yín. ẹ jọ̀ọ́ mà ṣé ẹ̀yin lẹ bí àwọn ọmọ ìbejì méjèèjì tí wọ́n dúró yìí. àwọn ìbejì hm? èmi ni mo bí wọn èmi dẹ̀kọ̀ ọmọ tí mo bí nínú ara mi tí mo ṣe wàhálà tí mo gbé fún oṣù mẹ́sàn-án ká ṣe kẹwàá òun ló bí wọn. Hmm. àmọ́ ìyá ó nígbà tó wà lọ́dọ̀ mi mo rí tó gbóyún dé kí ló ṣe é òun lóyún o òun lóyún o òun lóyún o why tó ṣe láti lóyún ta ló lóyún fún ta lẹni tó wò sòsòsòsòsò tí ó wà kí ìwọ ọmọ ìyá tí ò gba nọ́sẹ̀sì tó sọ lórí lóyún báwo ń ṣe lọlé. Hmm. jésù mo lè ṣàbíamọ mo wá láti mhm, mo rí òjókòó ara mi mo rò pé ilé lára kò tí jókòó dèjì kò sọ̀rọ̀ ó yá ni mo kàn rí tọkàndínlẹ̀ pè mí nọ́mbà ní ọmọ mi wà lọ́sibítù ó fẹ́ bímọ ah. ọkọ òsínbẹ̀ ni wọn náà kò sí ń bẹ ẹnìkan ló kàn rí òun náà báyà dùdú kán. ó bá ṣe ti abẹ́ àpọ̀ òun náà bá lọ pẹ̀lú kẹ́ kẹ́ débẹ̀. nígbà tí mo débẹ̀ mo sún wọn bẹ̀ dókítà mi mọ́mí go and sit down go and sit down ok mo sit down ọmọ mi bímọ ó fi bí àwọn ìbejì nígbà tí màá súnmọ́ ọmọ mi báyìí mo rí pé nǹkan ti ṣe é. Oh, ah, ah, hmm? bẹ́ẹ̀ jésù. alàgbà bẹ́ẹ̀ àwọn èèyàn burú o kí ọmọ ẹ̀dá tí ọlọ́run dá kó má ní human feelings. Eh, that's how life is. àfi <coughs> kí olúwa kó ṣàánú gbogbo wa. ó ní my mummy mo ní yes ẹ súnmọ́ mi àbí tó ṣe báyẹn súnmọ́ mi mo bá súnmọ́ ló bá rí ẹ̀rí dayọ̀ ẹ̀yin dayọ̀ ẹ̀yin dayọ̀ kí lẹ́ ẹ̀yin dayọ̀ ṣọlá ah ẹ̀yin dayọ̀ adé òtí ẹ̀yin dayọ̀ adé òtí ẹ̀yin dayọ̀. ọmọ mi ṣe give up ni. wọ́n ti ṣàìsí. ẹ jọba alàgbà mo láwọn ìbéèrè kan ni. ẹ rọ ẹ dayọ̀ n tẹ bá ní lọ́kàn tẹ fẹ́ béèrè ẹ fún ẹ farabalẹ̀ farabalẹ̀ ẹ béèrè àṣewàǹbí yìí ẹ béèrè mo mọ̀ pé ẹ ń jórúkọ yẹn bọ̀tẹ́ béèrè tẹ bá fẹ́ béèrè. ẹ ẹ jọba ìṣẹ̀lẹ̀ tẹ́ ló ṣẹlẹ̀ yìí àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ yìí. ni. ìlú àkúrẹ́. àkúrẹ́ ni mo gbìyànjú pé kí n wá ọkọ ẹ̀yẹn lọ ẹ̀rín dayọ̀ adéòtí tó yàn ní orí mo ṣe jókòó níyẹn wípé àwọn ọmọ tó bí kalẹ̀ wọ́n máa ṣe ọmọ fún mi èmi náà ń ṣe ìwọ̀nba tí mo lè ṣe. Ah, eh, eh, so ẹ̀yin ni mama root èmi ni mo bí. ah alàgbà nǹkan ṣe mí ẹ wo bí ẹ wò ẹ wò lọ dáadáa yọ. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ni ẹ̀rín Dayọ̀ Adéòtí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èmi mo fúrúùtù lóyún tí mo já sí ibi tí wàá ń sọ̀rọ̀ yìí ẹjọ ẹjọ ma ẹ má bínú ẹ má bínú ẹ wò ẹ má bínú ẹ má bínú ẹ ṣe sùúrù ẹjọ ẹni jésù o. bá jésù sílẹ̀ jẹ́kí jésù jókòó ẹ sáyé ẹ̀ bá jà jésù lọ́rù wọ́n lẹ́ni tó pọ́ mọ́ mi wọ́n ló pa mí lọ́bọ̀. ẹ ṣe sùúrù o ẹ wò ó ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ ní olúwa o ewé kan ò dẹ̀ ní bọ́ lára igi kó má sí ìmọ̀ ọlọ́run níbẹ̀. rúùtù ẹ ṣe sùúrù ẹ má bínú púpọ̀ rárá. rúùtù ó ti dèrò ọ̀run orí bíbí orí àwọn mọ̀ pé ìyà tó dé ó sọ lórí ó sọ lórí o ẹni tó pa ẹ ti wọlé wá àmọ́ òun ni bàbá àwọn ọmọ ìbejì tó bí kalẹ̀ amẹ́ríkà wà mí báyìí tó gbé jésù lọ́wọ́ tó ṣàpè jésù tó fi ń bẹ̀ mí mo ti gbà ó ní o ọmọ pé ìyà tó dé sọ lórí o mo fún lẹ́jọ́ kọ́. Ah, ẹ má gbà wọn lẹ́sẹ̀ ẹ wo bí ẹ wò ẹ má gbà wọn lẹ́sẹ̀ ẹ jọ. awo olùlẹ̀rí ẹ àníkẹ́ má bínú ẹ wò mo fẹ́ kẹ́ ẹ fa ohun gbogbo lé olúwa lọ́wọ́ ṣé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run mọ̀ ń pa ẹ̀ ẹ ẹ fẹ́ gbá bọ́dá Dayọ̀ lẹ́sẹ̀ ẹ ò lè fìyà jẹ wọ́n torí wípé ọlọ́run fúnra ẹ̀ ó rí gbogbo ìrìn àjò Sister root bó ṣe ṣẹlẹ̀ sí wọn nígbà tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ló jẹ́ fún yín fine ṣùgbọ́n ọlọ́run fúnra ara ẹ̀ ti gbèjà yín ṣẹ́rí ẹ̀ṣẹ̀ tẹ fẹ́ gbà wọn yẹn ó fúyẹ́ lára brọ́dá Dayọ̀ ìyà tí Jésù ti fi jẹ wọ́n ó ju ẹ̀ṣẹ̀ tẹ̀yìn fẹ́ gbà wọn lọ lẹ́yìn ìgbà tí títa rúùtù tó jọmọ tí ń ti kú òun náà ti fẹ́yàwó míì tí ọlọ́run dẹ̀ ti fi ìyàwó wọn yìí ṣe pàṣán fún wọn ní gbogbo ọ̀nà ẹ má bínú ẹ gbà pé olúwa wà pẹ̀lú yín. olùpa mi lọ́mọ oh my god. ẹ má bínú wa. Oh àwọn ọmọ tán bí kalẹ̀ náà lọ dúró tì oh mí olúwa ti gbèjà yín àwọn ọmọ náà tí wọn bàbá wọn lé mi olúwa ti gbèjà yín ẹ fi ohun gbogbo sọ́wọ́ olúwa. oh, me. Draw up. tún lọ kọlẹ̀kùn dáadáa wọ́n ní wàá bá lu ẹ̀tàn wẹ̀ ẹ lọ kàn dáadáa. ẹlẹ́kẹta tó ní kí n kọ́ náà lélẹ̀ yìí àwọn iná kì í sẹ́. Ah! aṣọ́kùtà táwọn ọmọlé kọ́lẹ̀ ní padà dìbò lé. ẹ̀yin lè padà wá bá mi pé ẹ nílò ìrànlọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe máa ń wọlé. ẹ wòyàn bẹ́ẹ̀ wù bàbá ọlọ́run kọ́ ló dáyàn ẹ kàn kọjá lọ ẹ káàárọ̀ làásì mo láyọ̀ láti sọ fún yín tí bọ̀dá fọlá bá rá wọ́n ti lè rú ọba. tó bá yẹ pé wọ́n rá iṣẹ́ wọ́n ti dé ṣáínà ẹ pẹ̀lẹ́ ẹ lọ rí i pé báàgì ẹ ní pásítà bímọ. tèmi bá ní pẹ̀lú oyún àfọlárin gbà mí. ẹ lọ rí i pé bàtí ilé ìjọkùn sábọ̀ bò kábíyèsí rẹ o <laughs> ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ o ẹ bá kílé. Ó sún bí é kété gbàgbé ìbò sí òdìgbà àtẹ̀rẹ̀ káwọn sórí ó káwọn sórí ìgbàgbé ìbò sí òdìgbà àtẹ̀rẹ̀ káwọn sórí ó káwọn sórí kékeré àlébù méjì àpò fún. orí tó máa yọ gúgúrú. ọ̀rọ̀ wa ti máa gbágbá da ẹ̀wà sáyé. abẹ́ òra fòpin náà. ẹ̀ tó lóun wọ́pá fìtílà ṣe lásán òkété gbàgbé ìbò sí òde gbà aláṣẹ òde gbà aláṣẹ ó káwọ́ sórí òkété gbàgbé ìbò sí òde gbà aláṣẹ ó káwọ́ sórí ó mà ṣe o jẹgẹdẹ alẹkùn méjì àpò fọ. ẹ̀wí fàṣẹbí òun kò jáwọ́ sọ́ra fa sẹ́gbẹ̀jọ àṣẹra rẹ̀ àpàtì alábàábà tí abàtì abà rẹ̀ ọmọdé pààrọ̀ gidi gbà fúnra rẹ̀ nìkan ló máa dájẹ́ agúnbàjẹ́ olódó bẹ́nìyàn bá ti yọlẹ̀ dà ohun burúkú a máa yọ ṣe. àwọn tó ń bí ọ̀tún. ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọ̀dẹ́. àwáyé akẹ́sàn ò sí. ẹ ohun tó bá gbìn ṣá ló máa kà òkété gbàgbé ìbò sí òde gbà látẹ ó káwọ́ sórí òkété gbàgbé ìbò sí òde gbà látẹ ó káwọ́ sórí jẹgẹdẹ alẹgùn méjì àpòfò orin sómi.